fata na shi waje wace shi biyar waje wace ba faru wace ba ta bidiyo amma jihar da jari wace ke ba to za su su fara na mini jihar da mu so daro ne ro kura wasu la don bi ruwa da dai ni dabo a ya bi ruwa da dai ni dabo amma wuce shi kura biya a ɗaya da dai don a da kuda wuce ga wayan mutum shi zuba shi goye tigi a min sa sun rufa fi ma fajari ajẹ̀bẹ̀dà tún yẹmẹ tí ó yóò tó ìdí yóò yàwó àdíládé ìjìyàjìyà ìgbádọ́ ọ̀nà lànàjú orú jù bá bíyẹ yàwó ẹ̀dì yẹmẹ tààlé mẹ́gọ́gá ìjìyàjú wọn الإمام أحمد ذا البخاري ومسلم يتواتر من سؤال الإمام النسائي أبو الغالي بن حديث ابن عمرو بن عبد الله بن عمرو بن سيرجع نصر 42 27 رقم حديث 4275 ina ide ga aji jihadi a nufi sa sana ga jihadi kun jihadi na alhaji jihadi ya yau ga yaji yau ne jihadi ga ina wani kiyayen umarji kuruja ya za shi shigar talibisi ga ka ga aje kiyayen ka ga aje ji uruji jihadi kiyayen a aje mu je ji duna a nufi sa sana ga tsakani ya darin dondo sai shafe lalari da sai ta jiri ni a duniya a duniya ne sa san ne siyar ya limamu za a yi ko kuna da ga imamu amur mujaddidi ko al-imamu amur mujaddidi mujaddidi ne imamu amur majin kuruji wula fiya. an na nafara min ulama bagdad zan ba ce ni je mai bagdad ciyo mini maye bagdadi jo jawo ilai rahimahullah ba imam amr rahimahullah ki bai ki faqalu aga ya ba abdullah ya imam amr hal al-amr qad tafaqam wa fasha lamar na ga shaba lamar na tsanani ya nuna idar al-qawl li khalq al-quran bima na matsala ya jari ta al-quran shi wa kai zalik faqala al-imam amr gan abu abdullah lafa ma bi yake ya ga qala gan أن يشاورك في أن لسنا نرضى بإمرته ولا تطارده يا جيدو جسرية يا جيدو جكفنة يا جيدو جبريدة يا جيدو شدوية إنه إلهو ويا إلهو بو فنعذرهم أبو عبد الله ساعة إمام أبو تجيب مناظرة يا جيدو وشيو وقال لهم شكاكا عليكم بالنكرة في قلوبكم إفين لأنه بدأ يقول ولا تقلوا يدا من طاعة ẹgbà jikino ẹgbà wọwà gẹ́ àlẹ́nu tún wọn mẹ́rẹ̀ wọ́n láti ṣíkú àwọn musulmi ga gẹ́ musulmi ẹgbà gẹ́ musulmi sí mẹ́rẹ̀ wọ́n láti ṣíkú di máa kùn ẹgbà ṣẹ̀kẹ́ èṣì ya a wọ́n di máa musulmi ní máa kùn ẹgbà sọ àpìtì ní ẹgbà musulmi yàtí àṣẹ ẹgbẹ́ yìí mẹ́rẹ̀ fún òṣèlú fi láti bẹ́ẹ̀ àmì ya kurji hata ya tari habarun wa ya tara min fadili e bo na guru uju fa uje ba da uje za de de onga su da go gulu sikyo gulu da unu ala ko be gu da uji abu be ma muhammada a ta ti ga ala dikyo aya da aya da dijari awu be ni rawu awu ga kai halal lu be sunna wa rakami 90 zulga asar fitan ya abdurrazzaq shekul islami ibn taymiya ngo da rai mama mun nan bali a ji azaba ta kawai awu kada a kai ju bulala a kai ju kaza kaza ti masa ne han har kurkura ma da soje kuruja tawadi mujaddidi ma duho shekul islami ibn taymiya mujaddidi ka wuce imo ko ba le ta ne ga ti mujaddidi da jo ga ibn taymiya ti amma ibn taymiya ju kuruja awu ju kuruju mujan ibi tẹ́ ni ẹgbẹ̀ mìíràn sínú ọgbọ̀nù fóòtò ṣíkú tẹ́ẹ̀tì náà lójú fóòtì mẹ́fà iná látàálá tẹ́sìn látínà àkíkà tẹ́sìn látínà bá a sọ̀rọ̀ fún lọ bí tààfíìlì ìmọ̀sọ́ ayé wọ́n tẹ̀kì ní ìlera tẹ́sì tuntun sí ìtútù egbó alẹ́ ìyá àǹfààní alága àmàlà ọgbùn wọ́n tààfíìlì ìmọ̀fáàfíìlì wọ́n tẹ̀kì ní ìlera àmà agájé bà nẹ́mọ́ kómọ bàlúgadókùnmọ̀ فإذا تولى خليفة من الخلفاء لم يتكاشف وجاء يدشتي وعبد الملك وعبد الملك والمنصور ومنصور غيرهم فإما يقال معنا يجب منعه من الولاية وقتاله حتى يولى غيرهم، وعدك يعلو الشجاع أنا تبوز عنه جبدو جيو لأنه شجاع يعلو الشجاع هو عنه جبدو جيو kama كما يفعل mai rasai fakin nan da daga هو ga wa da hukuwa shi a gida wa ni kiyace mai فهذا يفعل برأي تفا فإن مصلحة هذا عظوم مصلحتي ما في بعين نوع فهم وقل من خرج على إيمان ذي سلطان إلا إلا ما تولد على فيه من الشر أعظم ما تولد على الخير أنا قلت يا أخي وأقول مش ما في بعنا وين جينا وين جم وين جا على خير نوين ليه جوا علينا نقول نعم ما واجب أبو جاسو أشيء شو àníbi ìdán mọ́kàn oúnjẹ kú tí é ṣíná káàbọ̀ àmọ́láde kápáàrùn ún yà ìgbé odò níbẹ̀ẹ́jì ìbáyàṣẹ́ jùmọ̀ àìsí mùsùlùmí òfèdè àyè mùsùlùmí yẹ káàmọ̀ sí bá sọ́ ní káàmù sí ní jẹ́ níkìjá àkọ́wọ̀ gẹ̀rẹ̀ ya ga masiba tsani ya beji shi da ya bawo shiga bakin kinga ji a kai gato an doka ne ke mutar da su a jini musulunci ma abu ba ta ci biyan nan fiti ne yi na tsani sai ta yi shi lafiya a shek muhammadu na duba waru mu je jiki woko wajen kuruja na je ga muhammadu na duba waru wajen kuruja ta ce zinan

ubangiya yìí wọ́n ti láti ọkọ́ ṣí àjìnà aláàgá àgbà ọmọ tàbí làkàrí sára mú wó lọ́tọ́ ìgbẹ̀mọ́ náà hàn àṣẹ́ mohamed nasiru dín alàlbáni mujẹ́dìdì ọgbọ́n ti rújá àṣẹ́ mú pìlì lúwádìí wọ́n gàgàrà 38 بعدي أجو بدي بجي هاتي بعد إخوانات الله في أبي ظبي مو بالك فالأولى ما هو أهل البصيرة من جي على يدي بصيرة هم الذين لهم الحق في أن هو أهل البصيرة هم الذين لهم الحق أن يحكموا على شخص لأنه مجدد منجي جي على هذا عليه مجدد يوم وبحمد الله فالمجددون في هذا الزمان هم مجددون الزمن إنها غير زكيه min amsali shek lalbani ya shek lalbani nan mukbil ga lalbani mujahid ya albani masjid albani mace kuruja wa shek bin baz ya shek bin baz na wa man kana la shaki da ji ma kuma ga da mangu ban nan ajuna umma Allah ta'ala narju ye babu guda rusa shi ma Allah ta'ala yi mai yayi ta ce so shi ba a ya kunu inda mujahid ga ta ta ne a ta da ni ji da shi ba mukbil ga da da ni ne bibo mujahid da shi ko albani wajen ruju mujiya sai ruba a ga a ce mujaddi juna sai da kiyan sai da kuruji zai je da jin ruju nan da shi tun da shi makuranu ba wa tun da shi kabili ba jin ne dai yawa eh? umar da zuwa da mujtahidi kuma sa ne da zanna da kafirin inna lillahi wa inna ilaihi raji'un a shek mukbili waji wato da musake mujtahidi ne mu yamma abubu filiga ga waje problem da gasu mace yi mai nuna ya biya ba na ci na ga wasu kaga wasu wani da problem da gasu mace ya fiye ma na wajen tuwo wani wani yin tika ma na sai talibin su insha Allah ta ta rufe ci shekhu bin lìbá ayòkúrú jẹ́ àléjì ní sọ́tì ìdìmà ẹgbọ́n ọgbẹ́ ló wà òtún já ti ló wà wọn èdè àkàṣe ṣe yá rẹ̀ wẹ̀mídẹ̀ títẹ̀n wẹ̀mídẹ̀ ṣe ní àkàrà ààrùn ti àzàmán wọ̀húwà ayé bíta àdàkúrù sí yá ní ṣe brazilian au nautilisian au elmani ní masíba ní nà mọ́nà yẹ̀dẹ̀ ẹ̀lẹ́yẹ̀ ju òun ní ju òjá àbẹ́lẹ́

ابن النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق يقاتلون في سبيل الله جماعة كنتي أقوى أتيه كتاتي أقوى سيشو يبقى كان جندو طائفة لنا أتيه كتاتي أقوى سيشو أدبو يبقى هو دوشو دوشي مساجه هو قرآن هو واحد يسي هو بانو ماتو الانتكالي هو أجلس رفي صحيح ko fa'idar da ajiyar talafa sabu da hadisi ko kitabul tawhidi ko fatul majidi ko qulubul marami ko riyadus salihin nan ne ba ta a fito garewa ta gaci ala filin ta kan ya ji garewa ka tun digan eh! da ga ga ga ne a najide ga hadisi alim sa sallama hadisi ya sai da Umar na alhaji mun gogo ga da sai jami'u tajibul 2 page 1 219 rakami 7287 ga alin sa sanin ga la ta zalu ta'ifatin min ummati yi na alhaqi hatta ta kuma sa'a ba za shi a kuka ba a da shirka ya ke ce gaskiya na yanzu kafin alkiya da nake ko ga ta yadda kuma shi abu bai ne wani ko ba ne ga al'imamu ahmad da zanen shi yi man a don fasara ga gayi dijo alu alhadisu ẹzù e tí ó yàgbé wọn jíyẹ yìí nínú a sheikh abu nafi muhammad ibn abdullahi imam wọ́n ẹgbẹ̀ tẹ̀lúrí làbùsárì bí máa tí rí máa ẹkì mínà ìmọ̀náfí 46-48 ọgbẹ̀ jíyẹ yìí nínú ila tulu ju ba ga yi na ju fu ju wa no ma ba ka wani ni kasu nasu muharrama wa wa marayu ya ate mu la to baji to lagi to civil servant to public servant to kofa to soja to police ko pata ní àjá àkíbára àgbẹ́ méjì àkẹ́dà obìnrin lẹ́jì àgbẹ́gbẹ́dẹ́ báyìí polisi pé báyìí sójà ní pátámà sí bá ní bísù ìjẹ́ àárí ìnà ìlẹ́rìn nàìjíríà lágbàrún lọ́sùn láàrin ìgbẹ́ láti látọ̀ àbẹ́kí mọ̀ tí ó káàkiri náà ká rayuwa da muke kodoro a da abubuwan sai ya ji daba a rikin ko ya ji daba a rikin kwan ya can wa diwar da tulaita min ha makaraj illa a yasha Allah ga annabi sa sallan galla zawali duniya ahwalu ala Allah min qatl rajul muslim ije fatu lutufi wanda so ji ba sai so wala muslimi ne wuri da ya wuce na usman na wari yiwu sai na yi abdulhamari music gbanwa wanda yi na yiwu a ci da gan agun garin na tsugayen lalaba to gitar rubar gitar kawai laji a zuka inna lillahi na ilai rajin abdullahi da kabbar wọn gúbi àwọn aríjìyí ohun ayúwú

kawariji ne shi shi musulmi ne ke kira da wajen ba na agogo da kawariji ga shi kuwa a gaji ga rabiya yau a ga na rukawo min arikita arikita bu shi ayo kila ya biya a ga ji ina ne na suna aka laman ma ide da ya goya biyu wajen soko a ga a ah, ite bi ibi shi bishi abu zi mata na biyu ko jama'a na biyu ta fara sai shiga wa ina azumi na mushiki na sajararka fàájírò àtà ẹ̀fún akẹláwọ̀lá lábẹ́ tí ní méjì yọ lábẹ́ ọ̀tọ̀ lọ wọ́n sọ bẹ́ ẹgbẹ́ ohun gbogbo tó pé gbogbo fèrè ìyàwó tí gbọ́kúrá ní ẹ̀yẹ láwọ́sí mùsùlùmí ààrẹ rẹ̀ kága gan àwárí ìgbàn ní àwárí ìgbà ọ̀sùn ààrẹ tí làjọ́ sọ ààrùn ìgbogbo mọ̀síbà yìí lẹ́nu alìmáàmù tí mi záà rí tẹ́lẹ̀ lọ́wọ́ alùjìlẹ̀ àwọn ìdọ̀lá alùlá ìlú kàtẹ̀rọ̀ sí mùsùlùmí alìmáàmù tí mi záà rí daga hadisi ya ibn umaru sajewa mai rafin mummunan mutane na fage zawo ya zama khalidan fiha sannan zarga mummuni ru wa danar ma da maruba wanda riba Allah wa ne to shi maga da fushi wanda aka to shi maga da fushi wa da lawa zafa a zuwa shi maga da ba shi no no wanci no zanen ga tsamma ti bayi na mutaci musulmi shi wani ne wa jele fiye da riga biyo mu zabe saboda a nufi ga malin nafsin tuktan zulma illa kana da ne adam da wani kifin minna la in doro na ya kaga wu da zalunci ne ya da adam mun farna kaza da wani rabu ai wuzuru wuzuru li anna awwal man sanna al-qatl ngata da yiwa ga ali bi za san ko man sanna fil islam sunnatan sayyi'a wanda ga ce je je nan فعليه وزرها لا تعتدني ووزر من عمل به ومن عمل بها من بعد من غير أن ينقص من أعضائه شيئا دولات هذا الشكال جفير وجه ظلوما وما لكمبليت وما معك ما في أصلا شما يدوبري يوبي gombe bauchi kanu bauchi fada masira kiki mo láwọn yìí sí kíàwó èyí nẹ́gẹ́ láwọn yìí ṣíṣe ọgá àti bébí lẹ́lọ sí والله ما في بقى النار رواه مسلم وعمر وغيرهما لقاعدين سيد جليل هم هو هذه الفتنة ما فتنة إلا فا قد تبتبه قرونا كثيرة ولا لو قد تنبه وقرن نجم بار وفي بعض عهين فقد, يح... فقد تحصل الآباء ويأتي الأبناء فتحصلهم فتنة لقابة بايشه هذه الجيجة أول شيء وعطيها هذه الجبه وياتي ابناء الاباء ابناء يا اكيد بيبي وكي او دي وعلومه دول فالذين أشعرها وأسسوها زي قطع النعش التشيونا وعش الجنجلونا تلحقهم الأوزار وذنوب العظيمة لكن شو أحكي تعبوا إذا قبولي وعلى صاك بلعجو بعد موتين فنا أطلع لنا بقرون طويلة فهذا هذا أن على الصالح وهذه فتا زي جاء صاحبنا أنا أجيب أرافين بمري إيه مصير عيدنا ẹ̀dà ṣíṣì gbá wọ̀lọ́ pọ̀lísì pátá sójà pátá kẹ̀lẹ́kẹ̀lẹ́ pátá lọ́wọ́yà pátá lìkárí pátá káàkiri yẹmẹ̀ látọ̀lọ́kọ́ọ̀tù yẹmẹ̀ ìdíjọ àbí ah, ẹgbẹ̀rí kìkì iná yẹmẹ̀ rìpọ́ọ̀tì à police station kí sọ wọ́n lẹ́dàn wa maga arwaji wa dago passport daga bayan immigration kai la ya zaru da suna ya kama passport wo kashi kashi yau so dogo Nigeria go ga kotu fari iga iga ma mai wa mega fly e tiyan wa de bi se ko le wa travel wa ji ko ko lo de nbaci ko lo makanta wo ti no so wa lo to makanta ne ka ta alwa ti nana káàbù ìmọ̀ sí ìbániwà àjíjá mùsùlùmí ní ẹzùgbú ṣíṣì mí ní àti látọ̀ lọ́pẹ̀ ìjábù ọdọ́ ẹ̀mí káàrùwà wọ́n jẹ́ gẹ́ yunifásitì nígbà tí yunifásitì pí ẹgbẹ́ kàtọ́ àmú pí ẹ̀mí káàrùwà pí ẹgbẹ́ ìzìnà ẹgbẹ́ fasáyọ ẹgbẹ́gbẹ́ na atụ. ko aje lagu dabo aje zalije dabo aje man dabo aje jima kanta dabo aje fadi dabo aje fadi ki dabo aje wali dabo aje zalije dabo ki jina aje zalije ki babu ana aje zalije ki babu na aje zalije ki kabu na aje zalije ki kabu ba fata o fata shi bo ni ci shi aje guru a ni aje ake ni le kashi amen ya yi ti ba no so ala tu ja tu ti wo

under safety act tí ẹ̀wọ̀n yóò tó ẹwà ní yìí ni ẹwà ní oríṣẹ́ yìí ìgbéèrè bọ́ọ̀dì náà ká stop value ó ti gbèyí kí bọ́ọ̀dì náà ká góòbè ìlú òjìbá ó ti gbé jíjọ fẹ́mù rẹ́ẹ̀dì omi ní kẹsàn wáìtì omi ní ní ẹ̀kọ́ omi ní ní pátá ń bá ẹ̀kọ́ àbájúlá ara kí a sí yìí kó lọ àjẹ́ ẹ̀kọ́ àmọ́dáadà wíńdà which is fa gadir asabira shi ga yutajamu al-asfa da kika yi gaje kungi sai yi dan kuma ke ban jari da biya hadi ba wala da yana wa wa irmal nisa masiba nan ga zaki lashe ke ilagne buwa su ilagne jikonan ngaje kwani shire masu ba ne za su sami a ce ba shi wudare wa ma su da za masu ba kice nan yau ma adini fitna fiya ta shirye su mine zila kitina za su sami da ya gafi ci jore wajen shi yadda ana hira nogun wani wallahi bila kitina za su sami wajen a gare shi ne cikin lata kuma bila musa zandoro aka ya wajen ɗaya na kyau a wani rawa biyu wani nan yi andoro wajuwa zanu ci yo kushi na adika da nafa na ajla e ku e ku ya ajla la ji kisina mai nore waya waya man ta sababa fi haza halaka da wani da tafi daga za su ga yin ne ne lo hadi ni fitna fiya muharaba fi islam kisina ina ga su wa musulunci فالمساجد تعطل من المصلين مصلحة تجد هذه مصلحة جوا جمع جاء نوع بني نزدفوه جاتي iji ní àlò wà ní ọdọ́gbọ́gbù bí a ti rán kẹ̀ẹ̀dọ́ ní àlò ẹ̀lẹ̀ ọ̀tọ́ jí ná àlò bàkáàtì ìjà alábìnrin alágẹ̀dẹ̀ ọ̀sájọ́ tí wọ́n tàbí bẹ̀rọ sí jẹ́lá nínú ẹgbẹ́ alẹ́ àti mùsùlùmí wọ̀dù ájì òjẹ̀búnà الوصول ba ta ki limin fitina ne mo wani fitina tambikul usar fitina ne ga tsari fari ga gaya fitina ka nan da shi lafiya ne ya jube yo ne ba shi lafiya ne mu diga yi mu so bi abon nore fitina ga tsani baba de ga ne ki wa ti se ko Cameroon ne ga ne ki wa ti se ko Niger ẹni bá yíká nẹ́kí wọ́n ti ṣe ẹ̀kọ́ gáànà ẹni ìlà yíká nẹ́kí wọ́n ti ṣe bábọ̀ ẹ̀kọ́ ìgbòjì

yanne kuyo na zai ji musulmi ne bai makiri musulunci ji a ga su ba a tafiye mu musulmi da tafiye a musulmi ta ne ya ga ya kwade da ke ya caca ko wuci ya caca polisi yiwu ya caca soja yiwu ya caca masifa ji masifa nwaci ga su ta ga gasi ta can gwannan a tafiye a tafiye wuzani jiko a tafiye wuzani masalata ga ci ba ta ga ya gayo 来嘛，你们今天也买这个？咱下午拿去给老婆的交钱。那个说自己能咋的呀？第二个说举报能？这举报能？哎呀，没事吧？你那个，你还搞不是了？然后，然后你咋办？那你现在就你身上没手机，你也不能借借别人家的？你不能找人说下。你还不吧。 a daji dangi ba ga ba ngawai murutar da wuce ba wuta duniya ina ji shishi ugo nan ce ne ya za ni aje kuna nan wa kuna ba ya fada saka aje hadiri da ma ne nan ne biyo mushriki ne ya kun ba ci ba ina sai da shishi ya ba da da shishi ya ba da ba lokaci da ka tundura fita mun lana shi ba ni da gida da wọ́n tà ló ń lọ lọ́dọ̀ púpọ̀ láàrín àlẹ́gbẹ́ pàwọn obì láàrín àwọn òbípa ọkọ̀ ẹ̀wọ́ gómìnàtì lọ́wọ́ ẹ̀rẹ́ láàrín àwọn òbípa ọ̀dà nínú lọ́wọ́ ẹ̀dà pọ́tà dídù pọ́tà gómìnàtì ńgbàdìjọ́ ńgbàtọ̀ pọ́tà ewu, bì ẹwọ́ dukó wọ́n wá àtẹ́yẹ́ náà kọ́bí àrá náà yáà ló jẹ́ àjá gọ́ọ̀mọ̀nà ìgbọ́n ti kí ọ tí ó ti gẹ́fà hálà àtẹ́yìtù ìntọ̀wọ̀lẹ́tọ̀ tó ti dùn ọ̀rọ̀ àmúkùn أولئك الذين لعنهم الله فأصلام المسلمين إلى الرحمة وتراحم مسلم شيء مسلمي قاعد يعبد يكوش عمالي كوسيكوشي بل نصيب في رحمة الحيواني مسلم شواء غير دوليات وسوية تدفع فقد قال رسول الله صلى الله عليه وسلم قال بينما كلب يطيب لرقية البير كان يقتل العطش سيجي مجدتي أبو قال نوشي وشي جي وشي أبو boga ko ba nan wa dalaga wa wa kuma shi gin mu wa kuma shi gin nawu idan atu bazu min bagaya bani isra'ila karu wa da shi ne karu ya bani isra'ila jo kile shi gin ne fa nadatu muqa mutiwa ya dau lahu fa saqatu fatu wa shi gin nabi fa kufira la tastifadu fa idza kanat rabbuka qad sababu li magshurati llahi ka da ke na kaje rama da tosayi da yegwi ya shigi sai shi ta fada ta wuce na wuce mace yi karuwa nan sama ba luka bi rahmatul muslimin wani isa dai ki wa ga yace rama na wajiya musulmi ta bi guru guru bi no wa sabra ne wa tiga kulli jibi no wal afu an wa ta fadu no wa kazmul ghaiz an wa tiga wa tiga kulli jibi wa no wa ta'awun wa dangijin zalunci fada halatin nara zagin shi ga dano alima rawar bukhari wa muslim wa bukhari muslim ladi من حديث أبي هريرة وهو في البخاري من حديث ابن عمر جاريس ابن عمر وقال عليه الصلاة والسلام دخلت امرأة النار فيها في هرة إذا جنوة الداني ويقال

láàrín kọ́tí láwọn ìwọ́ ìdàwúwú mú bá ṣe rẹ́tẹ̀ yá rẹ̀ yóò á di ibi zọ́ọ̀lì ìlàjà hannun wà látàrí láti jíyàn daga dajina wà dáná ba ma ba da kafin mayar filin musulman amzan kiwa ga yake zane ga musu da daga gana allahumma jannib na su ba saftika inna ka ala kushe ga ala kushe coci bai da coci lọ́lá ló ṣe lábẹ́ náà èlé gan-an ẹ̀sùn méjì sójà méjì pòlíìsì méjì mínísà méjì sẹ́lẹ̀tọ̀ méjì káàkiri yìí sún ọdún ìtúwọ̀ àwọ̀ ìtí àpòmùgbè dúkìá ìyàn yà sí lábíà lọ́dẹ́ ìjẹ́ lọ́sọ́ ẹgbẹ̀rẹ̀ ní kí bẹ̀ síra ẹni lásánmọ́ láti àgbẹ̀ ní ìmáni so jafa man amana wa aslaha fala khawfun alayhi wa la hum yahzanun zalika jí àmà lásánú ti pàpàdé imani àzàbí gáàjẹ́ àníṣò wani lalinci ne bayan ma ga zai shiga malaika ga fara kiyan da kaze da kaze da kaze wani boci wujudu jikiyar wujudu wujudu tsawa dawa tsakanin da zai dago da yawa ya hadisi ya to abu ubaidillahi radiyallahu anhu ga hadisi za sallar wa ta izara al-hilal qala wa Allah ma da jumla wal imani sai ci la kuru sai sai na shi da aminci game da imani na wasu salamatu wani islam aminci game da gumajo musulunci rafiyar rafu kan hariga a imani ga al'amu wani ke wajen da gani na gan a salamatu ba da islam wasu wajen da gangani na gan وكما هو جاننتي أي خلاص دي بعد لغاية هذه وصلت وعد الله الذين آمنوا منكم وعدوا الصالحات لا تخلفنهم في الأرض زي غير ما جنة وصلت جاء جانبكم لهم غاتي عن فتاكين تنبو هي قد كفر أخلاف الذين من قبل جنة بيجيك عن معنى وعشا عيسى لديه منا وليمكن أن لهم دينهم الذي ارتضى لهم وليمكن أن لهم من بعد خوفهم أمنا ثم يد صلاة مصرة قال لهم شبه آية يعبدونني لا يشركون بشيئا أعطيك بوتي هذه أما غير دور فانبشا أشوى عليه في بعد بطل يجوى الدعاء الخوف الرغبة الرهبة الإنابة ما نفع بطل يجوى دا بلا ما دا بسير ما دا جبوش ما دا بسوب ما دا جبوه تاكبر ما دا جبوه تاولي ما أنه تسوى يجوى أنه تسوى عليه الصلاة ومولا ما بطل يجوى ما جبوه عليه مو عليه زمن لا فيها àti ká ìbájú ìbí hàn يجري ìjọ́lì ìlẹ́jà èrò di ìbájú dán lóòkẹ̀kẹ́ ìtúnlọ́jọ́ àgbọ́sọ̀rọ̀ ìdíjẹ́ àgbẹ́sọ̀rọ̀ àti ìfàṣẹ́ ìrọ̀lẹ́ inda ne na zaman lafiya da yana aduwa ya fi ta yi lafiya ɗaya ga fitina a yadda gina ta manzan lika da aduwi ya ga ba zai ya guya makiri mare wasu ba lafiya ba lafiya ce shi حديث عبد الله عمر رضي الله عنهما وقال النبي صلى الله عليه وسلم وقال كيف قال اللهم يسألك العافية في الدنيا والآخرة شاكي نبالاتي أجورين بيجوتوا الكيانو أبو داود قالوا lọ́kẹ̀ náà ní 5047 alùkọ̀dà àpò àti àti dínì obìnrin yàyà tó ẹ̀kì ní ẹ̀bà láti àjòyìn àdínì mọ́kẹ̀ ràyọ́ mú lọ́jìká ìyá fún náà fìtínà mọ́ fìtínà fún dé ilẹ̀ fìtínà láti fọ́ ilẹ̀ fìtínà ní ẹgbúwa ní ì láàrẹ̀ fìtínà ní àní wọ́n tí ó lọ fìtínà ní àṣọ àdínì wọ́n àti òkòsọ́

ga alim sa to da maru ce ba ga Allah kuma sur auratina ce ce a al'aurai so ce ce a firi so wa amin rawatina ce ce amin jillahi ga nuwa da sauran mu fitine la da sun yore ga malla da kizo shi da manyan jaduwa na je ba tun daga wani fari ce ce ya yi lafiya yadda daga yi ba ba ka zo da hau ba ka zo ka zo ka zo ba a zuwa wuce yi àdúrà tí kò lè dánwọ́ ní káta oúnjẹ ní ẹgbẹ̀ ìlànà àgbáyé ẹgbọ́gbọ́ ìfí ìbàdọ̀ tó jẹ́ ìlàjẹ̀ ìjábà tìtí náà wọ́n lè tìtí náà jà àríẹ̀ ló mọ́sílájú náà jẹ́ lọ́wà àríẹ̀ ló ṣáwẹ̀ náà jẹ́ lọ́wà ìdájẹ̀ mẹ́ra mẹ́ra tó máa ní kí àrùn wọ́n àjẹ́jẹ́ mẹ́ra kọ́ à ìṣọ́lẹ̀ ìjímọ̀kájẹ́ máa jẹ́ ìjọmọ̀kájẹ́ lọ́dà sí káàkiri lábá ìjìnà mẹ́rẹ̀ kìtínà rẹ̀ látọ́ ni mẹ́yì àdàtọ́ mẹ́yì àrọ̀bá ilẹ̀ kí wọ́n zọ́ tó yẹ́ rẹ̀ pé ìzájá amúrúmínà àmì àwọn ìkọ́wọ́fì àzáwò bí i lẹ́mẹ̀rẹ̀ gádà rẹ̀ pẹ̀lẹ́ tó pẹ́ ẹ̀dọ́mọ́ láti àkẹ́lẹ̀ àkẹ́lẹ̀ àjíra lóòjẹ́ náà láti lẹ́lẹ́

musulmi da Allah addini ya ga gare gare ma dan ne na zaman lafiya da annabi sa sallallahu ga addinin nasiha addini ga nasiha kunna liman ga ya bijo ga lillahi ya sai wani kitabi da litafi wani rasuli da bishuyi wani ayi mutu musulmi ne wa bayan da jinna musulmi mutu da da shi musulmi da shi wajen adalci a kira

ga lugwa ta ya sai kawai ne a daga malugwa ta zama ba ina zuwa waye yawai muje yawai masalaci ya fiye lutu da ne kato a jini ya fiye lutu ya ne kasa ne na aiki ya tune wabe ya bashi cinan wala ta allazi da maka na zuwa da kamu salata wa ta zakata wa rubin ma rufe wanda wani ali muka mine ya lafiya ya zaje ya je musulunci baba ayo da ta makanta jodar biya ga lugu da jibara da mun ga lugu wani lalace mun ko sai da wuye sai ko shawaru jiyo forobar sai shi ji babu jiyo forobar duk wani kan gwabi da hu kura da balu da magana duk gazo na eh da jiyo ko ini je ni je bawe so godu ki uso wani ne wajen ga ya daya ci ma jin biyayya yi ga ci awon wani zai bai zini jin kaza jin kaza jin kaza fitina da yaki ɗaki jin biyayya ma ciwo ji idan shi wajen adalci yanzu da gefe ko na tawo zane biyu wata ko ne ne a zaman lafiya ne min ne ya yi

ga ta ji guma a rimsa a san ga alminu li sittan min anfusikum azman lakum aljanna ya so ya gutsu a ga so ya gutsu a aljanna afduku idza hadathu ya ga mai fita gaskiya wa afu idza wa'atu ya maga alkawari je fe rushe kai me aji kaza yayi mai a duk wata mi mai a tuba kanci yaye mai a tuba salaci yaye mai a duk kaza yaye mai a yi scholarship ji ebi makanta na kula mai a da duk ba engineering yaji a da ba nursing a da ba doctor a da ba medicine a da ba kaza a da ba kaza ba ta na jin na ji ba alkawar ne ji washe wa afi za ki min jawa na amana da ga ji amana da ga ji amana mu واحفظوا فروجكم المقوال فرج هي سرعة الجيمة قال هذا الجيمة وقلتوا أبصاركم ملايين جويدا وكفوا أجيكم ملايين ويدا قال غزو لا كيد يتزوم غزو ذا جيمة غاتي غاتي تابين ديما غاتي ذا تقوم fitina gẹ́gẹ́ bí ti wúre ọ̀gẹ́ jí ẹ̀lẹ́ ti kángágá tó zọmọ láàáfíà àjíó wọ́n ti lọ́wọ́ wọn lọ́dún wọ́n ti lára ní ipá tí ó kángágá yàjí láàáfíà yìí wọ́n láàwọ̀ wọ́n ti jẹ́ ìmọ́sọ́ bí fitina oore ọgbẹ́ ìlànà àjà àti ẹ̀jìmọ̀ al'imam muhammadu galo biyu ko ranar sai jami'u sabir raka na hadisi min ne ne lalinci bai da zane gaya ne da jinan gaya hukunci a cewa alawa ji hukunci sai ke bai da littafi wato ce da hadisi ya hadisi sallallahu sallami na min ne lazama lafiya ganin ku kuya zai ci wai ta suna rafukun mai shakartun la'azi da zai sai ya koro da ya gaji ya bu wuya jiki wuya beye wannan in ka farfi wani gaci ba zaba da sai ci ina zari na shadi aminci mare mai shi lafiya mare wallahi tallahi amma fi ne ga sai masibu babari sai goyi so sai wanda rabba Allah يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بها الأم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون فإذا مثال إيه جميل wata cuɗi aminci arziki yanzu yake da yau daga bandon bauta a cimma na bagara mai yanzu ya ci ya ce ya wayan madadin da su kufa ya bai fi da jira nuna yin obiyo ya cimma na bauta wuce ya ɗaya lajiya guda su kwa

ina ga cikin su abin ci ina ga su abin abin ba to ne ne wele ku idan idan ga ana kiya mu annabi sallallahu alaihi wasallam ya billahi min al-fitan ma zahara min hawa ma batan e ba tare bi ko su kwalu to ne fitina mu to ji ko e, e da bishin ga e da guru yine ba bi fitina ne alina bi bi ne ajina e, e. Kun fitina Allah kiyaye mu shi bayan boro na zai shiga ƙe eh, daga ci suka kutu har ci sa a ci ba ta kasi ya gwada tattaru sharu tattaru ife na makasi ya rugan ike yi su yi ya tattaru tattaru shi asa ya tattaru ji musulmiya ko tàtàrìhì mùsùlùmí ló tó ráwọ́hùn ojí mọ́kún tàtàrùjó ẹgbọ́n ni ẹ̀sùn yẹn tàtàrì ọ̀pàá tuntun múdù ṣíkáwí wíyàwó mùsùlùmí yálà oṣùwú náà lẹ́kọ́ yóò lákòjá àtẹ́bà tí mọ́tò dàjú tó mùsùlùmí jìgà nígbàtà lẹ́nu tuntun àti wú náà wọ́n bùkátù aláwọ̀ awọ́kù mọ́tò tún àtẹ́gáwù náà aláwọ̀ àti jẹ ìyàwó náà lẹ́nu ìgẹ́síyá zanen ya tunga shi na zuku zanen da ya ce tungenin da sun siya awu ne ya siya da tare cin ko soja da gajin kuci da kyau cika musulmi yau yiwa wani musulmi ji ba ci gajin zuku ta tare ne kina awu musulmi ba gida don ga wani miliyan ta tare goka tó bá abúlé tẹ̀tẹ̀rí ní gájíkì ni ne musulmi a àjíríkì k'e abúlé bẹ̀rẹ̀ bá ní wàgádá tí a bàkì alájá àdìjọ́ alájá àpàtì ìwùdù lẹ́ẹ̀dú tó gbọdọ̀ ga sọ ọ́nà àmà àdúgbò tó ga wọ́n àdìjọ́ wa rí ìmọ̀ ẹ̀nà mùsùlùmí di orí ọ́nì àmọ́ mọ̀ sí bá lè bá táàjì tẹ̀tà àdìjọ́ àdìjọ́ àti mẹ́ta mùsùlùmí ló gádà àgbọ́dùrù tààríù ní àlìmáàmù ṣọ̀kání wọ́n fẹ́ lábẹ́ àrùn yóò tún mẹ́ká mùsùlùmí lẹ́mìnì ẹ̀tẹ́ ibi ìdàkúrì pátá wà pààrọ̀ kàánmọ́ ohun jáde ẹnu wúta ìgbẹ́dúgbà ọ̀tí tẹ́lẹ̀ ní àtìgẹ́ ẹgbùn gẹ́ ní ìdàkọ́ ìlẹ́jọ pàdá mùsùlùmí jẹ́ jáde lọ́gbà ìlú méjà wé yìí gbàtọ̀ òkè lọ́ọ̀bù gẹ́ nínú ìní méjọ lọ́gbà ìní bàbá òyòwò náà tukùn gájùkùn gájùkùn kálígbọ́n lọ́wọ́ lọ́ọ̀bù tó àgbẹ̀gẹ́ ìgbọ́n láti lẹ́wọ́ ti yà gẹ́síà ní àjọ mùsùlùmí jìyà mọ́mí ìfẹ́ ìgbà ń bàbá ọ̀lẹ́ jìyà ọ̀lẹ́ jì mùsùlùmí ẹ̀ gbogbo ẹ̀ tí ó fẹ́ dájú àmà àgbẹ̀ ìrọ̀ ìmùsùlùmí ẹ̀ ọjọ́ láti máa ṣe náà àfẹ́ káàkiri dábá níbi mọ̀síwà náà àjìdí àwọn mùsùlùmí jù náà lójú mọ̀síwà ti tẹ́lẹ̀ yóò tún méjì kí títọ́ ní àti ìyẹ́ ibi ní ìnà wa ní ọmọ ìṣìgá sílé gómìnàtì ní ya ní kí tí gún e wọn ẹgbọ́n ní ahmadi nasiri wọ́n kúrò jẹ́ kúnlẹ̀ fáwọ́ ẹgbẹ́ ni làbá fìṣì máa ahmadi nasiri wú ahmad ibn nasiri ga alƙur'anu kallamun lagar mafluk al'imama wani nambali ga alƙur'anu kallamun lagar mafluk zamani ni ga kejina na ji faruwa a ta ahmad ibn nasiri wu ẹgbẹ́ gẹ̀lẹ́ lọ àti ní ìmáàmà wọ́n náàbẹ̀lẹ́ àzábà máa ìmáàmà àmà ìgbẹ́ ti hádìí dán lẹ́mọ̀ ló ti wà hábẹ̀ záàmẹ̀lẹ́ kàlífẹ́ mùtẹ̀wọ́kì lè ìmáàmà àmà ìgbẹ́ الكاشف الشافية page 149 فصل في جناية التأويل على ما جاء به الرسول والفرق بين المردود منه والمقبول رقم يبيت 1786 لو 1787 ابن قيم قال ولأجله قتل ابن نصر أحمد ذلك الخزاء العظيم الشاني إذ قال ذا القرآن نصر كلاله ما ذاك مخلوق من الأقوال تبولنا إيه قام لا شاو آمد بن نصر

wà ti ti ajú dẹ̀bí pé ẹ̀lẹ̀bí ń dígẹ̀ ìjọba òun ìjọba lẹ́ẹ̀kì wọ́jí ní wọ́jígun tó súpá àtàrẹ̀ ètùtò ohun tó àrùn ètùtò bá àti fẹ́ẹ̀sẹ̀ pẹ̀lẹ̀ ètùtò dẹ̀gẹ̀tí púpọ̀ dẹ̀gẹ̀tí ṣùgbàbá ń gásọ harbe káńsìlẹ̀ dẹ̀gẹ̀tí chief justice of the federation wà rẹ̀ bá fún yí pàtàkì wà mú ti pàtó òjíjà àrẹ́ká kí lè kí lè gígé ògán ń gá àlátọ̀ nígbùsọ́ àríkùn àyí wọ́n ti àti sọ̀làtí nìyí kuru shiga ne da da kiro cikin yau al'adar ibn sari ibn ziyayi ko ibn hayi kiwo ne ya yaki da ya kawari ji ya ki da ya musun da juma da muka sai mu ya limamu za a yi wa wai yara sai fa ya ki da ya mun sojan ci masu mara su ibn salima mun ji akida wuci mun ko ki da ban ke laifi ko kiya wo ye gina wuci ga guba ni ye tati asalafu jiman akayana oh god um الشيخ أبو Muhammad, محمد بن عبد الله الإمام ويقى تمام المنتي في ذكي كتاب الفتنة في 160 ga kala gunwayi fi ismail ibn samir khariji ga gunwayi ne ga yace ismail ibn samir khariji wanda mina awari jore ga kada jaran masjidi 40 sana ismail ibn samir khariji wa makwace masarake ya shi ba lan yura fi juma'ati wala jama'a wanda misala e e e ya jama'a wani sala ya jama'a wani sala ya jama'a ya shi ba to kuna kidawa ne zo ne wa fa da zo sala tun da ga ta kidawa gudu akhrajahu al-bukhari fi du'a 5 179 wacce wata isnadawul albani su tsara albani ga isnadis na isnadu sayi wa isnadu ijami volume 7 rakani 1342 kisu sani ana shiga ini imama wadda na bari tsoron sashi a jibin wadda tsoron teologi ma ya babo a wadda wọ́n lé gbogbo mọ̀ yẹ látọ̀ àkẹ́lẹ́ wà lọ́jọ́ báyìí ìní ìmọ̀ àwọn àgbẹ̀ tó mọ́tọ́ láti mọ̀ a lójú máa yà egbó jẹ́ àtúnà ìjùmọ̀ gágá lójú kí wọn ẹ̀ka lójú máa mú ní èdè jí máa bẹ̀rẹ̀ ní àníṣọ́

lọ́yà oh god ìrìnàjíjì mọ́ká adémọ́lẹ́ ti ayà fọ̀tọ̀wà ìyàwó alẹ́rẹ̀ ẹtílẹ̀ jíbo ìrìnàjíjì yóò fi sí ẹ̀yìn záàdó lọ sí ìrìn àrìmá mú záàdó volume 7 page 363 an zaafir ibn suleiman kala ga a rasul hajjan babu alwaji فقال لي على حسن ابن صالح على حسن ابن صالح شيخ وقال إلا جيت أبا عبد الله سفيان الثوري في مكة فكرام من مني سراربنا سفيان الثوري مكة فيها جو سلم جميع الثوري وقول وقال وقال أنا أنا الأمر الأولي لما ينفع أنه تهم ويعمل وتهم ويولي fana kiti sufiyana fi tawafi wani fi gumna sufiyana sauri na kai da tawafi maka wani fakuntu na wuce guga ina aka ka alhassan ibn suwari ya karawa alaikar salam ya ji wani ga alhassan ibn suwari na wani juwa sallama waya kudu maga ana ala al'amri al'awwal ni ta fi lambar ya mafari a kira da ni ta yanni na gawa mai jikin gawa mai yi tare قال الزعبي الإمام الزعبي يقول كان يدرك الجماعة العصر ابن صالح وكير والجماعة ولا يرى خلف أي مت الجولي وماليك وارسال الجماعة زميا إمام نجد كنا نجد زالون كنا بوا بزاري بين ويري بعد إجوزي وارسال الجماعة جاي وكاي واجي أنك إبادي وشي عبدي وشي فصل يقول لك وانقع إن شاء الله da baga wale garin alhassan ibn sali na gani haji da ba na hana ko ni ni alhassan ibn sali na nan ga gida a warji ye ba ki alhassan ibn sali fe le ki di ki a mu fe lo ji ma ya ye ta to ga da tafsir ti ya to ga da siro ala bu bala ali ma muzabi on da tafsir ma alhassan الشيخ صالح ابن عبد العزيز آل الشيخ شرعي على العقيدة الواسطية وقال جعله الشريع والتعليقات اللينية للعقيدة الواسطية فولوم 3 بيج 865 وقد ذكر شيخ الإسلام ابن تيمية شيخ الإسلام ابن تيمية فيه في معرض كلام لو كان بابا نوتي غير مقالة لم تقل طائفة على ولاة الأمر إلا إلا وكان ما أفضل بالخروج عليه أعضاء ما ظلوا من الصلاة zanduwa da gati ya jiwa abu da shi na ba ne da zawo ci ya jan jina wai gane fiye ya aleri na aleri da mai dubu ba ne aleri da yau ba ne aleri da kudis kun ba ne aleri da kano ba ne ba ne mai fata shi na nga ale musulmi an yahudi da nasara shi ya kiyo mashiga na raga cikin ya musulmi shi wani inna lillahi wa inna ilaihi raji'un wani fasadi na na sai ci gwani sa gawa haza jarrabahu man jarrabahu fi asli tabi'in zai ga ga experiment ga na experiment su zamani ya tabi'u da shi Wa Mambadan fa ma na fa maji amfaniya wanda ya zata kar a ba zan ga Ibn Hajar? In ga Maryam da hannu a ciki ake yi a Alhaji Ibn Hajar nan? Adana kuruge halayen waje kare sai kawu ladi inda Salas ngayi zuciya ga wa a goyi rushi? Mun je ka kuma ya a sanar mu Su ma taƙalla Amadu Ali suna tseuwar jama'a da alhamiya ya bi zuciya kuruge halayen duniya ce. Yan Maryam sai wani zama ta wa a cikin agogon rushi da. wa zakaru zalika fi aqidi amal sunne fi aqida bu ga wa tiya ga wa gu da mistija illa an tara kufran bawaha ashe ga le ku ka bi je da shi ba ba kufra bawaha ne ma wani kufru ma sai ta wani kufru in ci ko kufru شرط أن يتجوى هذا القول من أن من أن لو سمى قولان في لسان غير بجيد إيه قلنا ابن حجر ابن حجر قال صدق يديك أبو بيت يا خروج ولا إيه قلنا جديد بل السلف متساعد على النهي عن الخروج السلف يعني تقول بينه وبعد خروج كيلو شيا ولكن فعل بعضهم ما فعل ساشل أنه جينا جينا من الخروج يخرج هاجنا وهذا ينصب إليه sai gari na juya ji ba tare gaji juna wallahi abu kaunar amma luga qawl ya mini qawl ya na jiwa ya khalifin mukhalifun li nusus kathir da banan na wani nasi ba don wuri fi zalika kama ya ji yajuz kam nugoyi ayu zaba ila muna da kaunar suna kayi wa law qala min da tabiin bi anna qula hada qawl ya sanar sai ne ga ga garin mutsani kawai zamani a biyu na jiboyo umar da dalili ba ungoyi na wagaye gannan ya yake ba ne ga ya salafi buda da nunu la yasu ba da kula za kauli min salafa ga ga ne ga salafi ba ya na muna da tarqawla bil qadar kan min tabi'in da na sabu ci ga wa sai qawl to ha ki da qadariya ne mina ta da rubutu wa ma ga a ki da qadariya mina ki da kibo salafi ومن عرف القول بالإرجاء كان من التابعين من جهة فقه للصحابة لأن الصحابيدة يعني الإرجاء من زاوتشي من يزا من التابعين يقول يقول نقول الصحابي وما قال كده إرجاء كده يصنع أصدق لقاد هنا لكن رد تلك الأقوال عليه إذا وشي يقول جاك ولم يصدو أحد أن يقول أمه أنه أن يقول أنه أقل kana samba kaula ya salafi masalati kaza wa lo aga salafi dai masu daga guba yace masala nuna faka zalika masalil imama amara amru salafiya wahid wa man tabahu lamar ya salafi yace ga ne gani rudu daga ran to bayona وقوع بعض الأفعال من التابعين أو أتباع التابعين أو غيرهم في ذلك ونصوص المجتمع عليهم لا حظر لهم منها نفسي تتوهر قواعد خروجها na gaba idan a lusunnati wani jama'a shi ta ce ku shi buwayen goro wanda ce ga kudiya ba fagidakan jiji to nusa ji to zaji ji to sofa shi to sofuwa shi kaga wawo kaga na kira wanda za a bota wani za a ba na a bota haro biya to wasu yau to dalili yanin nato nato yayi ya gaza ne wa jiba ne ya musulmi shi وفي سبيل الله ẹgbùn ẹgbẹ́ ṣẹ́ṣọ́ wọ́kàtílù mọ̀ kẹfàrẹ̀ bìlá ẹgbùn ìdàdẹ́gáàdì káàkiri lọ ṣẹ́ṣì náà ọgbùnzù wọ́látẹ́kùnlù ẹgbùnkún àmẹ́gájú gùnlù lùmọ̀rẹ̀ ẹgbàdà yíyẹrù wọ́látẹ́kùnlù ẹgbàjẹ́ àmánàmà wọ́látùmọ́tìlù ẹgbàsádà yẹgẹ́gẹ́ mọ́ wọ́látẹ́kùnlù wọ̀lídà ẹ̀mẹ́gáwó

to a tirmidhi to a nasa'i ibn majah daga hadisi ya buraida magana sai jami'u sahih burma bai 244 ya kami hadisi 1078 bano shi ma roga a kida a salafu nga ji kiyo nga da nan eh magana al-imam al-bukhari ladi to al-imam muslim daga hadisi ibn umar sai jami'u sahih burma 2 page 117 ya kami hadisi 6972 kuga alibi sa sallam kuga alibi na an wasu ya na yi a ce yana ba musu ba ba yi ba doka yi yi wọ́n di vóòtì yàn ẹ̀yí tẹ́lẹ̀ yẹ ní vóòtì tọ́ ìrí lọ́tọ́ tọ́tẹ́kẹ̀ yá vóòtì jí tó yí làjí tí a ti ìsàrẹ́gájà vóòtì jí náà òkú tó ní ṣùgbẹ̀ tí mú tí ó ti aláwọ̀ alibi ba a san daga na yi da mumri musulmi ji ladi da salatin eh ya musulmi ji alilla sai ya nimi sai ya nimi mutar rọ́bìnrin zọ́nà àbáàdà ìfààní ìzànà èkì dàbà na wọ́n yàwó jẹ́ àyínà awùrìtẹ́ta báàdà ìsìláàmì kó wọ́n àjírí dàbà yàwó súnmí jọna awùkàtẹ́lá náà sọ́ndì gẹ́rẹ̀ hajji kó wọ́n mọ́ wàrá ìwò mẹ́dígẹ́síyà náà fẹ́ òkùtẹ́lù bí ajá láwọn wùnà ń gọ́ ṣígá àrùmáwà bẹ́ẹ̀ bọ́ọ̀tì ọdún náà nígbà ìrìdáyé gàmọ́nà sunci lítàtí mini lítàtí méjì wọ́n ti gan àti kẹ́ẹ̀kẹ́ ìdìbọ́kẹ́rẹ́ sí jẹ́ vọ́tí mẹ́jẹ́ àná dàgbìdì ìdùsùlùmáàkì fi kashfi shubuhati ko al-intiqabat ya Muhammad ibn Abdullah al-Imam Adini ne ji magana muku bin nan garin da littafi ne ga tafsirin zalami fi hukum al-intiqabat fi al-islam ya muku bin nan bune da Allah shi to ne to a to ban ku baba ni masu ki ado a ga a ga ga ne ji bocin nan wani kafiri yare eh so bu la da bi makaranta ake yi ko ne makaranta ke ga shari'a musulunci ko ma constitution ga alkur'anu ko alkur'anu da sunan da ta ga zamani na ko to mu ne ga ke to to di makaranta ne ga ko to ka musu yawa ji ke wa ba da kufuru ne ga musulunci wannan sai ci wiba àríwì sọ́wà tó lùgbọ́n mọ́ bẹ̀dẹ́là jí iná ọkọ̀ kìlúgbù zàndó ọ̀lẹ́gá àti ní ṣẹ̀bàrẹ́ gájí wú wú ti zàndó wà kí ẹ̀hún wà rẹ̀ záàdà wú záàdà wú pínlọ gómìnà ke zaga adiri da na ji hukunci dole musulunci ke mine zaga yi muji wa nji hukunci a zauna ji hukunci wani kaccan wa da mu kewa yamma wa da ya zubi